àkókò wọ́n dá nítorí pé kó mọ jẹ́ àǹfààní kinní kan ni àwọn tó ṣe fìlà yìí wọ́n dá nídà pé kó mọ ṣe àǹfààní kinní kan ni àwọn tó ṣe ìwé yìí wọ́n dá nípe kó mọ ṣe àǹfààní kan ni kinní tá mú lọ́wọ́ yìí tá fi ń sọ̀rọ̀ àwọn tó dá tá fi sọ̀rọ̀ wọ́n dá nítorí kó mọ ṣe àǹfààní kan ni ọlọ́run ọba tó pọ́n àǹfààní líle nígbà tí àwọn tó jẹ́ pé wọn ọ̀gbọ́ lọ́hùn gbọ́ tán bá ń ṣe nǹkan lórí pé ó ní àǹfààní kí wá làwa tá a gbọ́ lọ́hùn bó ṣe wá máa ṣe nǹkan tó jẹ́ pé a ní máa ṣe lórí pé kí ni àǹfààní wa tá a ṣe ní dá àǹfààní ìdí pàtàkì tí ọlọ́run ṣe dá wa tá a ṣe ní dá a mọ̀ kí tó kọ̀ntínú látòní lọ bóyá àfọkànsí èmi gan náà fọkànsí bàbá tí ń bọ ọ̀rọ̀ ẹ̀tàn bá ń sọ tí yóò bá fi kalẹ̀ a máa fẹ́ lọ àwọn iléèbó wọn ní the faintest in is sharpest and brilliant than the brilliant brain wọ́n ní báírò tó jẹ́ pé kò kọ́ dáadáa ó ń dákú dájú táwọn máa máa ń mì báyìí hàn kéèyàn fi kọ̀ọ̀kan kalẹ̀ ó ní ọpọlọ jẹni tó lọ́pọlọ lọ nítorí pé tó bá fẹ́ kó lọ́pọlọ lọ́pọlọ tán èèyàn bá sí lọ́jọ́ yóò fún ọ ní tracy sí nǹkan yẹn jáde padà ẹ dákun tẹ́ ẹ bá ti ń bọ̀ wá sí nasfati tán bá ní kí ló dé o ti mú tíra tó ń wé sọ pé bẹ́ẹ̀ ni ìwọ ń lọ sílé ẹ̀kọ́ ni ẹ má wàá múwe lásán dání o ẹ fi bára mi pẹ́ńsù náà sí kẹ máa fi tẹ́kẹ̀ rẹ́kọ̀dì ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ wa èyí tí ò bá lọ lé kí ó láàárọ̀ sunday ẹ kó wọn wá ẹ mọ̀ kó wọn wá ní ẹ dírẹ́sì fún wọn kí ni wọ́n dùn ká ní kí ni ibo lẹ́ ń lọ sí nasfati àlàpà wọn náà ẹni bẹ́ẹ̀ ni ibẹ̀ lẹ́ ń kó wọn bọ̀ ẹ̀kọ́ tí wọn kọ́ wọn ní skul wọn kọ́ wọn níbí ẹ̀kọ́ tí skul ṣàǹfààní kéèyàn fi rí nǹkan kà nínú ìwé kéèyàn gbé ọpọlọ jáde ni àmọ́ téèyàn ó lo ìwé yẹn fún bọ́n àbá kọ́ níbí kò ní wúlò. náà mo ní kí ni ìdí pàtàkì tí a fi ń ṣẹ̀mí àbí ká tún pé kí ni ìdí pàtàkì tí ọlọ́run fi dá wa sáyé ayé lóyún kọkọ ó ní kí la wá ṣe láàyè lọ́múdá wàsáyé kúnná ànígbọ́rọ̀ àwọn ìwọ̀n kí la wá ṣe láàyè kìlọ̀ lọ́múdá wàsáyé kúnná ìbéèrè ni ẹni tó láròjìnlẹ̀ kí la wá ṣe láàyè. Allah. Allah. Allah. Allah.